Exercise 1, Part A, columns 1 and 2. Ọkọ. Ọkọ wa. Ayakọ. Ayakọ wa. Oma, Oma wa. Epo. Epo wa. Ọbẹ ọ̀bẹ Iban, ìbọn ìbọn wa. Part A, columns 1 and 3. Ọkọ ọkọ rẹ̀ ayakọ ayakọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ epo epo rẹ̀ ọ̀bẹ ọ̀bẹ rẹ̀ ìbọn ìbọn rẹ̀. Part A, columns 1 and 4. Ọkọ. Okay. ọkọ rẹ ayakọ ayakọ rẹ ọmọ ọmọ rẹ epo epo rẹ ọbẹ ọbẹ rẹ. ìbọn ìbọn rẹ. Part A, columns 3 and 4. Ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ayakọ rẹ̀ ayakọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ epo rẹ epo rẹ ọ̀bẹ rẹ ọ̀bẹ rẹ ìbọn rẹ ìbọn rẹ. Part A, columns 4 and 3. ọkọ rẹ ọkọ rẹ ayakọ rẹ ayakọ rẹ ọmọ rẹ ọmọ rẹ epo rẹ epo rẹ ọ̀bẹ rẹ ọ̀bẹ rẹ. ìbọn rẹ̀ ìbọn rẹ̀.